الفلاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹkẹ́ ìgbọ́ àwọn ibẹ̀ àjọ kó jùmọ̀ bárúkà jùmọ̀. aláàjẹká ṣe ó pẹ̀ ẹ́ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a pè ní ọ̀lẹ́ fíkì òfin díìnì lórí one zero one point one parrot fm lókè bèbí lógúnmọ̀ṣọ́ ọ̀làdùn níbi ló ń lókọ̀ mi bọ́ńbẹ́ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ní pápá abẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ ó ní ìbéèrè tí ẹrú ọlọ́run kan lóbìnrin tí wọ́n fi ránṣẹ́ wọ́n ní ǹjẹ́ ìgbàláyè wà fún obìnrin nínú ẹ̀sìn Islam láti jẹ́ pé kó máa dẹ́hùn kólokòlo sórí bí àjà ń kólokòlo ọ̀nà tí wọ́n sì fi máa ń gbà ṣe òun náà ni pé wọ́n wá ẹyin tútù wọ́n wá fọ̀ wọ́n wá ẹyin tútù wọ́n ó ṣe ṣùgbọ́n kò ní jiná tán wọ́n wá yọ bran inú rẹ̀ aláwọ̀ ìṣúrù wọ́n yọ kù tó bá ti yọ aláwọ̀ òféèfé ń kúrò ìyókù ni wọ́n wà á pòpọ̀ tí wọ́n wà á fi fọ irun tí wọ́n bá ti wá fi fọ̀ tán láì ní kẹ́míkà kankan ní yóò wá dín kólókòló sí wọn lórí tí wọ́n bá ti wá dín kólókòló wọn wá fi nǹkan kan páàkì ẹ̀ sí ẹ̀gbẹ́ kan tí wọ́n bá ti wá páàkì ẹ̀ tán wọ́n ní wọ́n lè máa ló lọ bẹ́ẹ̀ fún odindi bí ọdún kan gbáko ṣùgbọ́n yóò dàbí àjàǹkó olókoòló tí ò ní jẹ́ pé èèyàn di wọn wọ́n ní ṣe gbàláyè ń bẹ fún obìnrin láti máa ṣe wọn bẹ́ẹ̀ fún obìnrin tó bá jẹ́ mùsùlùmí eléyìí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní pé wọ́n ní ṣé ìgbàláyè tún bẹ fún obìnrin tó jẹ́ mùsùlùmí láti máa ṣe irun rẹ̀ ní ọ̀nà tó pé yọ́ gbà pa ní aró tí ó wà jẹ́ golden color eléyàn ọjẹ́ ìbéèrè kejì ẹlẹ́kẹta tí ń fi kún kún tó ṣẹnuró ó ní pé bí ọdún iléyà ṣe ń bọ̀ yìí wọ́n ní ṣé àwọn tó jẹ́ pé wọ́n ti kúnná mọ́ kí wọ́n máa fi ọtí ṣe ọdún ní ọjọ́ ọdún tó jẹ́ pé kódà ẹlòmíì ó ti gbé sẹ́yìn búùtù mọ́tò rẹ̀ bí bá ti ń bọ̀ láti eid báyìí wọ́n gbà lọ ibi tí wọ́n ti máa ṣe ibi tí wọ́n ti máa mu ọtí wọn náà ni wọ́n ní ṣé irúfẹ́ onítọ̀hún yóò ní ládàá pé ọlọ́ ṣe sọ̀látùl ní ọjọ́ ọdún léyà àti pé ṣé yóò ní ládàá téèyàn máa gbà gangan gẹ́gẹ́ bí mùsùlùmí ní ọdún iléyà bismillah. <clears throat> ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته báwọn obìnrin bẹ́ẹ̀ ti ṣe ṣèbéèrè wípé wọ́n máa ń fi <coughs> ẹyin fi páàkì irun wọn bákànbàkàn tí ó di àjàǹkolokolo sí wọn lórí so wọ́n á lè filẹ̀ bẹ́ẹ̀ tí ó wà lájàǹkolokolo ń bí ọdún kan. Hmm. Mm, bẹ́ẹ̀ àjànkólokòló tẹ̀ sọ yẹn sí kìí ṣe bí wọ́n ṣe máa ń sọ irun di dada mọ́ra wọn. naam naam òun gangan náà. Mm, eléyà dada dadalization yẹn <laughs> so kọtọ kí mùsùlùmí ó ṣerú ẹ hmm. nítorí pé à ń sọrun di dada àtọwọ́ dáhùn hmm. kìí ṣe nǹkan tó dáa nítorí pé èyí tí ọ̀sẹ̀ kún dada náà látàrí wọn ọba fárí látìgbà tí wọ́n ti bí kò fi nǹkan kan dáa nítorí pé dàda tẹ́rí yẹn ìdọ̀tí lásán ní gbé kálórì ẹni tí ń tọ́jú oorun rẹ̀ ń gbogbo gbà á rí i pé ọ̀pọ̀lọpọ̀ gbà ni ó fi máa fọ́ bóò á lè tọ́jú dàda tó rẹ́ pé irun ẹyọ kan náà ní gbé ká látọ̀jọ́ tó ti pẹ́ ìwọ ọlọ́run tó wá dọ́ lẹ́ni tí irun rẹ̀ dáa tí irun rẹ̀ sunwọ̀n tó ṣeé wò ọwọ́ á máa máa fọwọ́ ara rẹ̀ sọ́ di dàda. Hmm. so ó nítorí ọ̀fẹ́ wàhálà à ń lọ dirí à ń kórun gbogbo gbà wàhálà ń torí orí ń kan ní nǹkan kan ṣe so tá a bá ṣe báyẹn eléyìí ó fúnni nísinmi sunna anabi sallallahu alaihi wasallam fi hàn wá nínú ẹgbàá wa kan pé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá bá fún ní irun kó mójútó irun rẹ̀ hmm. so inú mímójútó irun kọ́ ni ká sọ irun di dáadáa hmm. ó sì bu ọ́kù gidigidi ìwọ obìnrin mùsùlùmí tọ́jẹ́ ẹni tí ń tẹ̀lé tànàbí sallallahu alaihi wa sallam tó ń wá òkọ́sí àwọn sàhábà lóbìnrin ọjọ́ ní tó bu ọkù bàjẹ́ kọ́ wa jẹ́ pé ńgbà tí wọ́n bá sírí rẹ̀ láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ tẹ́ ẹjọ́ jẹ́ mùsùlùmí tẹ́ mójú tẹ́sìn kọ́ wa rí pórí tiẹ̀ ó ti di dáadáa àwọn máa ṣe subhanallah ah kí ló dé ṣé dáadáa lẹ́yìn ni hmm. ṣe àná oge tó wà láàyè sínú tá ń lẹ́yìn náà ẹ̀sìn má gbàgbé wípé à ń sọrun di dáadáa yìí ó ń bẹ nínú nǹkan táwọn ọmọ mùsùlùmí tó fi ń kọ́ sí àwọn ẹni tó jẹ́ kèfèrí anabi hmm. sallallahu alaihi wasallam sọ pé man tashabbaha bi qawmin fahuwa minhum ẹnikẹ́ni tó bá ń fara jọ àwọn èèyàn kan tí ń ṣe bí wọn wọn ò fún ní ìdájọ́ ọ̀pọ̀ kan nu wọn náà lọ́jẹ́ hmm. nítorí pé tí wọ́n wù ọ́ tí ọlọ́run ìwọ náà fi ń ṣe bí wọn bá a bá kúkú fún ọ ní lébẹ́ẹ̀lì pọ̀kan nu wọn ìwọ náà jẹ́ kò léèwọ̀ sọkàn á pé èèyàn ti di ọ̀kan náà àwọn kèfèrí látàrí ìṣesí rẹ̀ a kìí ṣe ń tọ́ da ọkọ̀ bójú mu hmm. obìnrin mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Hmm. lábẹ́ bẹ́ẹ̀ wọ́n tún ní ṣe a lè pa irun láró pẹ̀lú àwọ̀ gold irú èyí táwọn obìnrin tún ń ṣe láyè sìn kọ́tọ́ hmm. nítorí pé à ń parun láró kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́run rárá rárá àmọ́ téèyàn bá ti dàgbà téèyàn ti gbó tí gbogbo orun orí rẹ̀ ti di funfun tó islam kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé irú oorun bẹ́ẹ̀ ká kùn ún ní aró tí òfin ní jẹ́pọ̀ ń hàn funfun yẹn gbò hmm. ṣùgbọ́n aró tá a fi pa yóò jẹ́ aláwọ̀ kùnkùn mádé yóò jẹ́ bíi làálì làálì la fi pa láró tó hmm. àwọ̀ kùnkùn mádé tó bá mú jáde yùn ó sì dà tó hmm. àmọ́ pé wọ́n á lọ míì eléyìí tó jẹ́ bóyá aláwọ̀ aró aláwọ̀ ewé aláwọ̀. Alawọ̀ wọ́n ti pe gold àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ̀tọ́ hmm. lábẹ́ òfin ọlọ́run ẹnikẹ́ni tó bá tún ṣe bá náà ń tún bẹ́ẹ̀ nù wíwá àwòkọ́sí àwọn tó jẹ́ obìnrin kèfèrí hmm. mùsùlùmí ò sì gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ eléyìí jẹba hmm. wọn ní gẹ́gẹ́ bí ọdún iléyà tó ṣe ń bọ̀ eléyìí tá a ti mọ̀ pé insha allah ọjọ́ àtọ̀látà ti ń bọ̀ yìí òun náà ni wọ́n máa jẹ́ ọjọ́ ọdún iléyà kọ́lọ́ ẹlẹ́dàá akọ́sọ́ àdìgbà náà akọ́sọ́ àdìgbà náà lọ. kọ́lọ́ ẹlẹ́dàá wa níta fi sọdún náà nírọ̀rùn kọ́lọ́ ọba kọ fi wọn wa. mùsùlùmí ní ọjọ́ ọdún yìí báyìí láti ọjọ́ àtìní ilé tí ṣèjọ àròfà hmm. ọjọ́ monday tí ń bọ̀ yìí ọjọ́ gbogbo mùsùlùmí lọ́jọ́ yìí ká hmm. ká fi á sì sọ yá alaihi ó ní ìkẹnu rọ́sẹ̀sì fọlọ́n ká ṣoṣo yáàmù lọ́jọ́ àràfá ọlọ́run máa ń fi ń pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ hmm. ẹ̀ṣẹ̀ ọdún tó ti kọjá àtọdún ti ń bọ̀ hmm. ọdún ti kọjá àtọdún ti ń bọ̀ hmm. kò sí tàbí ṣùgbọ́n gbogbo oníkálukú wa ní fẹ́ láti rí àforíjìn lórí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ káwa náà kájọ́ kan nu ẹni tí ó kan fún wa eléyìí tó yẹ pé tíyẹn àmúlò ọjọ́ pẹ̀lú suyam èèyàn tún láǹfààní àti ṣe sùyàmù méjì lọ́jọ́ kan hmm. nítorí pé ọjọ́ àtìní àti mọ̀ pé ń bẹ nu súnà kéèyàn máa ṣe sùyàmù gbogbo ọjọ́ àtìní hmm. àti ọjọ́ alhamis hmm. àtìní eléyìí tí wọ́n á bọ́ síjọ àròfà èèyàn dà níyàn pé òun ṣe sùyàmù àtìní àti ti àròfà àtìní àti ti àròfà papọ̀ ọlọ́run bẹ lẹ́dàá látàrí sùyàmù ẹ̀yọ̀ kan yóò fún yàn ládàá pé yàn ṣe méjì eléyìí pàtàkì bákan náà tó bá ti díjọ àtìní ti ń bọ̀ yìí báyìí ní ọjọ́ monday yìí dábà ti parí àṣùbà á bẹ̀rẹ̀ at-takbiratul mutlaqa at-takbiratul muqayyada àwọn allahu akbar allahu akbar tó ní í ṣe pẹ̀lú ẹ̀yìn sọ̀lá nítorí pé láti ìjọ tó sùn ti bẹ̀rẹ̀ láti ọjọ́ aláàjì tó ti kọjá lọ́hùn ìjọ sunday tó kọjá lọ́hùn àti bẹ̀rẹ̀ sí ṣe allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd à ń ṣe ní gbogbo àyíká yìí àti ní gbogbo àkókò ní ìsìn tó bá ti di ní ọjọ́ àrọ́fà yẹn eléyìí ti ṣe ọjọ́ monday tí ń bọ̀ yìí hmm. tàbá ti parí àṣùbà á bẹ̀rẹ̀ sí ní ṣe at-takbiratul muqayyada lẹ́yìn sí sálámà yóò máa wáyé hmm. ní gbogbo àwọn sọ̀làwátì wa ní àti ọjọ́ monday bákan náà ọjọ́ tàlátà ti ṣèjọ́ ọdún hmm. bákan náà ọjọ́ làrúbá ti ṣèjọ́ kejì ọdún bákan náà ọjọ́ alhamis tí í ṣejọ́ kẹta ọdún á wá ṣe títí dọjọ́ júmọ̀ àti ṣejọ́ kẹrin ọdún tábà ti ṣe lẹ́yìn sọ̀láàtù làásùr ó ti parí nìyẹn. allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd. gbólóyìn náà láàmà wí tá a fi dé eid òun náà láàmà wí tá a bá wà ní eid nígbà tí wọ́n bá tó fẹ́ bẹ̀rẹ̀ sọ̀láàtù làáid ìgbà náà látò dákẹ́ hmm. táwọn máa tún padà sílé náà á tún máa wè ní ọdún léyà yìí báyìí ṣẹlẹ̀ hmm. ìjẹba wọn á lẹ́ni tó rẹ́ pé lọ́jọ́ ọdún léyà so náà lọ sí eid ṣùgbọ́n ti gbé ọtí ó ti gbé lọ́wọ́ lọ sí eid ó gbé pamọ́ síbì kan bá a ti ṣe wá parí sọ̀látùl eid wọ́n bẹ̀rẹ̀ sí ní da ọtí sọ́nà fún hmm. wọ́n ní ṣe eléyìí yóò sì ní ẹ̀san eléyìí tí mùsùlùmí máa ń gbà ipò ńlọ ṣe sọ̀látùl eid lọ́jọ́ ọdún bí àbí báwo ni ẹ maa bí ìbéèrè yẹn ṣèṣe pé ẹ gbé síra wọn nítorí pé ètò máa ń sábà ṣẹlẹ̀ jù òun ni pé àwọn ẹni tí máa fọtí tá a máa fi ṣe nǹkan tí wọ́n fi tẹ́lẹ̀ nu wọn ní ọjọ́ ọdún wọ́n máa ń sábà ṣe bẹ́ẹ̀ ní lọ́jọ́ ọdún ìtúnu Ramadan ti mu tí ti pẹ́ òun ti bó gan lọ́wọ́ lọ́wọ́ alẹ́ òun ti mú láàárọ̀ ti pẹ́ ẹ so lábẹ́ òfin ọlọ́run mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dán o mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dán o tọ́lọ́run bá ṣe léèwọ̀ ìwà ni so sì lọ rántí wípé ọtí tó mu yẹn ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá eléyìí tọ́lọ́run ọba ẹlẹ́dàá tó ṣe léèwọ̀ láti mà pé téèyàn náà bá máa ń rò yọ́n mọ̀ pé kò sí nǹkan kan tó dáa nínú ọtí hmm. kí láǹfààní tó wà nínú ọtí ẹ̀yin táì mú náà lẹ́ lè sọ bó dùn bí ó dùn àmọ́ ń tà kàn mọ́ ni pé jàràbà ni ẹ ti fi fìtínà ẹ̀mí ara yín hmm. ìdínú tẹ̀ fi lè pátì hmm. ẹ sì rí pọ́tí táwọn èèyàn mú yẹn kò sí tàbí ṣùgbọ́n nígbà tí yóò fi náwó gbàgò rẹ̀ tí yóò fi sanwó ẹ̀ríkẹ́ ni tí ń tọ́tí gan kò ní gbà kó ti gba ọtí láì tí ì sanwó so ń bọ̀ bá torí tọ́ bá ti gbà tán tọ́ bá tún àgbà pé ò ní rántí sanwó mọ́ <laughs> ó lè dàrú fún gbogbo wọn kọ́ máa lé yọ ọlọ́tí náà ká pé kíni tọ̀ nítorí délé yìí ọmọ pé tó bá mutí yẹn àsìkò tó gbà á so orí rẹ̀ sì pé tọba padà gbá pé tán orí ọ dàrú so kí á ní nǹkan tó dùn bẹ àǹfààní wo lọ tí máa ṣe fún yẹn rẹ̀ ti ọtí tí wọ́n mú tán tí wọ́n yá yàkuyà ẹlòmíì ọ yà gbẹ́ sára yọ tọ̀ sára yọ máa ta gẹ́gẹ́ bí ògòǹgò <laughs> ọmọ inú rẹ̀ ọ máa fi ṣe yẹ̀yẹ́ wọn máa fi dá para ẹlòmíì gan lórí pé ọmọ tí ó lè ṣubú sínú gọ́tà kó jẹ́ pé subhanallah yóò wá di ti gbogbo èèyàn wá ń pé wá wò ládùúgbò pé ah, bàbá olórí bùmà tó ti gbé tó pé ah, mo ti àṣẹ fẹ́yàn gidi lẹ́ ti ẹ sọ̀rọ̀ ọtí wa ti sọ di jalajala rádaràda tó ọlọ́run bí sàdédé ṣe nǹkan kan léwọ̀ àfi jẹ́ pé pípàtì ibẹ̀ lórí wà so ṣíṣe rẹ̀ aburú wà ń bẹ̀ ọ̀wá gbọ́ ti lọ sí rídì àwọn á ní wọ́n parí sọ láti rẹ̀ rídì ọ̀ǹdọ̀tí sàn eléyìí ọ̀bá aládà rídì rẹ̀ jẹ́ àmọ́ ó pè ọ́ ó pè ọ́ tí ń fagbọn ọlọ́run ọba yà torí délé ọdẹ́sẹ̀ ẹ̀tọ́ títún mu tọ́wọ́ bá túbá torí kò kú jìyà rẹ̀ láyé hmm. lábẹ́ òfin ọlọ́run ọgọ́rin ẹgbàá ni wọ́n ní kí wọ́n lẹni tó bá mutí hmm. tó bá pófin ṣẹ̀rí àwọn bá ń lò láwùjọ wa ọgọ́rin ẹgbàá bíyàn bá jẹ́ lẹ́ẹ̀kan kò ní gbà kí wọ́n tún nù lẹ́ẹ̀kejì máa ń gbèsè ayé rẹ̀ tọ́ nígbà tó sì ti jẹ́ pé tọ̀ àwùjọ tá à ń gbé àlò ṣẹ̀rí àìsàn Islam mọ́rò hmm. pé ó mú jẹ o ànábì sallallahu alaihi wasallam ti sọ fún wa ẹnikẹ́ni tó bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan eléyìí tó lọ́wọ́n bá ti sọ irú ìyà tí wọ́n máa fi jẹ́rú wọn pàtó láti ilé ayé ń bí hmm. téèyàn wá jìyà tó bá fi wá dé lọ́jọ́ gbẹ̀ndà kìyàmá yóò máa bẹ lábẹ́ bólúwa bá ti fẹ́ hmm. tólúwa bá fẹ́ foríjìn kó máa lọ àlùjáná yóò foríjìn ẹnìkan ibi léèrè hmm. tó bá sì wù láti fìyà ẹ̀ṣẹ̀ yẹn jẹ yóò jẹ dáadáa kó tó di pé yóò wà lọ sàlùjáná ọlọ́run kò ṣàánú. àmín jazakumullahu khairan ya sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábínú tí ẹ fi máa pè wọlé béèrè béèrè kan àbí kejì inshàlá ẹ lọ. aleykum salaam wa rahmatulah ẹ bá gbóhùn sókè dáadáa ó kọ́ yín bí ẹ ti ń pè aleykum salaam àwọn ògbọ́yìn o ẹ bá a sókè dáadáa. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò nù tí ẹ fi máa kó wọlé béèrè béèrè kan àbí kejì lórí ètò yìí ọgbà bí àwọn ìpè náà bí wọ́n ti ṣe ń lọ tìkọ̀ lọ́wọ́ lójú òpó èyí ya bí wọ́n ti ṣe ń lọ sí ìkọ̀lọ́wọ́ lójú òpó ẹ jẹ́ ká máa wo àwọn àtẹ̀jíṣẹ́ tí ó ń wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ kó tó di pé máa wo àwọn àtẹ̀jíṣẹ́ náà lọ́wọ́ mi bí wọ́n ṣe ìbéèrè wọ́n ní ẹni tó jẹ́ òǹtajà tó jẹ́ pé ọjà aṣọ òun náà ni òun ń tà àti tẹ̀ ló lọ́ máa ń rà lóṣù àmọ́ ń tà ọ̀dà ẹja mú ìpè yìí ẹ lọ́wọ́ kọ yín o. wàhálà ń sọlá àwọn ọkọ̀ yín bí ẹ ti ń pè pápápá. báyìí ló sọ láti fi. láti láti kìsí. ìbéèrè yín. ẹ ìbéèrè mi ni pé ẹ àwọn ti sùn láti lọ́wọ́ lẹ́yìn àwọn bàbá tó jẹ́ àwọn bàbá àgbàlagbà yẹn. tó tọ́sọ̀bà tó ń ka sọ́dún fàtíà nígbè ọwọ́ ìgbẹ̀yìn mu nígbè gẹ́rì mọ́ ni wọ́n là sọ ọ́ àwọn ni wọ́n là la lé náà. wọ́n á sábà kí lẹ́yìn wọn ìfúráàtì wa tí kò sí ẹ̀ka tó ti ìfúráàtì wa. ṣùgbọ́n táwọn àbá yẹn àti pé àwọn àwọn àwọn ò ti ó ti ó ti wà. ó ti ó ti ó ti ó ti ó ti alhamdulilayi ṣíṣe sọ láti lẹ́yìn ẹni tó bá máa kí ó ké iná ní nǹkan tó náà fi pa wá láṣẹ tẹnìkan ọba máa kí ó ké tọ́jọ́ pọ̀ ní òṣìwájú wa eléyìí ọ̀tọ̀ láti jẹ́ lè má mú fún wa ọ̀rọ̀ pé àwọn bàbá àwọn bàbá àwọn bàbá tá a máa pariwo láwùjọ yorùbá yẹn ó yẹ kó ti yé wa wípé àsìkò rẹ̀ ó yẹ kó ti pẹ̀yìndà láwùjọ kọ̀ọ̀kan hmm. nítorí kí láǹfààní pẹ̀ràn ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ káàrọ̀ òjìire ẹ rí i pé àwọn ọmọ míì wà nísìnyí nínú àánú ọlọ́run àwọn ọmọ tẹ ẹran lè kí wọ́n ti hàl ọmọ tó ti hàl kúránì ń ka ní kíka pé subhanallah kíka torí èèyàn máa wú kí ló dé tà nígbà àwọn ọmọ yìí láàyè kí wọ́n máa ṣíwájú wa nu sọ́láàtì àbúrò máa tò lẹ́yìn ẹni tí wọ́n máa kó sọ́láàtì wa dà sínú kòtò ẹ̀wọ̀n ni wọ́n là rálé wọ́n là lálé rẹ́rẹ́ mọ́ngálóbì Hmm. so gbogbo eléyìí ṣe kìí ṣàwáwí hmm. kódà kò sí àlàyé kankan nínú rẹ̀ hmm. torí rẹ̀ a ní àwáwí kan tá a lè sọ fọlọ́n pé àwọn bàbá yìí ni wọ́n ya nǹkan mọ́ àlọ́ àti wọ́n títí wọn ò gbá títì ẹ dákun ẹ̀sìn wa lélẹ̀ a lè jẹ́ kí bàbá kan bà wá ní ẹ̀sìn jẹ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní la salata liman lam yaqra bi fatihatil kitab kò sí sọlá ti fún gbogbo ẹni tí ò bá ti ké fatiha ẹni tó wá ké tó kéńké kúkè bí aláìké náà ni hmm. bí aláìké náà ni káwọn bàbá bàbá kí wọ́n fọwọ́ nú kí wọ́n sì fi sùúrù kí wọ́n fi kún ọ̀rọ̀ wọn hmm. ẹ jẹ́ káwọn ọmọ yìí ó ṣe lójú yín wò kẹ́ ẹ fi máa bí wọ́n ṣe máa ṣe lẹ́yìn yín hmm. èyí tẹ́ yín náà ṣeun ó ti tó alihamudulilayi ọlọ́run san yín lẹ́sàn-án rè ẹ mọ̀ pásìkò gbà tí ọjọ́ pẹ̀yìn lẹ́ máa jù ẹ̀yin nìkan lẹ́ máa Al-Kùránì kéjù láwùjọ kò sẹ́nìkan tó lè bá yín sọ wípé ẹ ṣe ẹ̀ ṣe dáa ṣùgbọ́n ṣe táwọn ọmọ yín náà ti lọ kọ́ tí wọ́n ti mà gbogbo àwọn ilé kí ó tó wà láwùjọ wọ́n ń kọ́ àwọn ọmọ ń kí ó àwọn ọmọ yìí máa kí ó kàjọ ọ̀pọ̀lọpọ̀ lè má mú lọ kí ló dé tọ̀pọ̀lọpọ̀ lè má mú ọ ayàrí tí ó kà gidi hari ìwọ ò sì ṣe tán láti padà sílé kí kọ́ fẹ́ kọ́ sòkè àlà kẹ́kẹ́kẹ́ ni kọkàn máa kó ọmọ kó báwọn èèyàn kí ẹ̀sìn wọn kọ́ mọ̀ jẹ́ sìn gidi lọ́dọ̀ ọlọ́run eléyìí tọ́lọ́ wọn bọ́ tẹ́wọ́ gbà hmm. léyìí jẹ́ bó ti ṣe jẹ́. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí sọ fún wa pé ètò ẹkú ọdún tó máa ń wáyé ní gbogbo ọjọ́ kejì ọdún iléyá ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ààfin ìlú ṣọ̀ún tìlú ògbómọ̀ṣọ́ yóò tún wáyé ní ọjọ́ kejì ọdún níbi tí ìbéèrè àti ìdáhùn yóò ti máa wáyé ibi tí ìbéèrè ó sì ti máa wáyé òun náà ni. Uh, àkòrí tí a kò ní zina àti aburú rẹ̀ zina àti aburú rẹ̀ inshallah lẹ́yìn sọlátùlẹ asr òun náà ni yóò máa wáyé ní ẹ̀gbẹ́ odi ilé ààfin bàbá sọ̀hún tìlú Ògbómọ̀ṣọ́ insha allah bíkọ́ ti là káwa tí a gbọ́ ká sọ fún àwọn tí wọn ò tí ì gbọ́ zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six. ìbéèrè tí à ń bá lọ bí àwọn ìpè náà tí wọn bá ti ọ̀dà èyí náà tún ti wọlé ẹ lọ́wọ́ kọ o. ó kọ yín o. Hmm. ẹ gbóhùn sókè dáadáa gbọ́ yín o. aleykum salaam tẹ bá ti fẹ́ pè wọlé ṣe rí à ń sọ̀rọ̀ sókè dáadáa ń bí ilẹ̀ fi ń gbọ́ tẹ́yìn náà bá ti fẹ́ béèrè béèrè ẹ máa gbóhùn sókè dáadáa ká lè bà mọ́ gbọ́ yín ketekete torí pé orí afẹ́fẹ́ òun náà ni ẹ̀ ń já sí tí ẹ bá ti ń pè wọlé hùn. ìbéèrè tí mò ń bá lọ òun náà ni pé ẹni tó jẹ́ òǹtajà tó jẹ́ pé ọjà aṣọ náà lòun sì lọ mọ́ ń rà tí wàá mọ́ ń tà wá ọjà aṣọ tí wàá lọ mọ́ ń rà tí máa ń tà wá ó ní í ṣe pẹ̀lú àwọn ọjà aṣọ tó jẹ́ pé wọ́n máa ń tilẹ̀ òkèèrè wá wá sí orílẹ̀-èdè tiwa níyì tó bá ti wá lọ kó níbi tí wọ́n ti máa kó ńṣe ni wọ́n máa kó ní kíkó wípé wọ́n ti rà wọ́n sì ti kó délé tí wọ́n bá ti wá délé tán òun ni wọ́n bá máa bá àwọn nǹkan lóríṣiríṣi bẹ́ẹ̀ bí àwọn nǹkan wo ẹ jẹ́ ká tún mú pè náà ẹ lọ́wọ́ kọ yín o. aleykum salaam wa rahmatulah ọkàn yẹn ti ń pè. àbùbá ló ń pè láti èkó sà. ìbéèrè yín. ìbéèrè mi ni pé lórí bàbá tí ó fẹ́ fi ọmọ ní ọkọ hmm. ṣe é pé bàbá ọmọ yẹn gbọ́ngàn ti kú sà so tí àbúrò bàbá yẹn ló wá fẹ́ fi ní ọkọ̀ sá báwo ni àbúrò bàbá yẹn báwo ló ṣe máa sọ ṣé ó máa sọ pé òun fi ọmọ òun lọ́kọ ní ìyàwó ni àbí òun fi ọmọ ẹ̀gbọ́n òun Mariam lọ́kọ ní ìyàwó ẹlẹ́kejì gbà lórí àwọn ẹlẹ́rìí tí wọ́n fẹ́ jẹ́rìí ní ọjọ́ akíkìníkà yẹn hmm. báwo ni àwọn náà ṣe máa sọ. So, ṣé wọ́n kàn dìde dúró ni wọ́n náwó sókè pé àwọn jẹ́rìí sí ni àbí àwọn náà sọ̀rọ̀ ní ọ̀rọ̀ kan tí àwọn náà máa sọ àti pé ṣé ẹlẹ́rìí méjì nídìílé ọkọ ni àgbẹ̀ni ẹlẹ́rìí méjì nídìílé ìyàwó ọ ẹnìkan nídìílé ọkọ ọ ẹnìkan nídìílé ìyàwó sá. alhamdulilayi àbúrò bàbá tí ó fẹ́ fi ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tó fẹ́ fi lọ́kọ hmm. àkọ́kọ́ ọmọ yìí báyìí ọmọ wa ni ó yàtọ̀ sọ́mọ mi ni. Mm torí rẹ ọmọ ẹ̀gbọ́n wọn tí wọ́n fẹ́ẹ́ fi lọ́kọ mo fẹ́ẹ́ fi lágbájá ọmọ ẹ̀gbọ́n mi mò ń fi lágbájá ọmọ ẹ̀gbọ́n mi mò ń fi ń fún ọ níyàwó hmm. so wọn náà ti sọ pé ọgbà lágbájá níyàwó hmm. kì í ṣe pé mo gba lágbájá ọmọ ẹ̀gbọ́n yín so mò ń fi lágbájá ọmọ ẹ̀gbọ́n mi fún ọ níyàwó wọ́n hmm. sì sọ pé mo gba lágbájá níyàwó nítorí àti ẹ̀gbọ́n àtàbúrò bàbá ọmọbìnrin gbogbo náà ló lè jẹ́ wọ̀lé yìí fún un torí ẹ̀ ìwọ sọpọ gba lágbájá níyàwó ẹ bá ti sọ báwọn ti parí nù hmm. ẹ wá ní ẹlẹ́rìí ṣé àǹbùkátà kan jẹ́ méjì méjì ni látàgbà kínní àti àgbà kejì àbọ̀kọ̀ kan látàgbà kínní àti àgbà kejì àti pé kí ni wọ́n sọ. àkọ́kọ́ ẹlẹ́rìí nínú òfin ọlọ́run ní tó dé náà ni kí wọ́n jẹ́ mùsùlùmí gidi tó dúró déédéé kí wọ́n má jẹ́ alágàbàǹgebè kí wọ́n má jẹ́ pòkì wọ́n sì jẹ́ ẹni tó ṣe wípé ó ṣe é pè jẹ́rìí ọ̀rọ̀ tí ò ní di lọ́la kó máa sọ kábàkàbà hmm. so ẹni tó yẹ pé yóò lè sọ pọ́ ṣẹlẹ̀ ó sì sojú wa hmm. tí ò ní ti torí ẹnìkan dún kòkó ma àmì ẹnìkan bùn lówó kó sọ nǹkan míì yàtọ̀ sí ń tọ́ ṣẹlẹ̀ ìtumọ̀ ẹlẹ́rìí nù yìí déwájú dẹjọ́ yìí dẹ̀yìn daṣọ ẹ̀yin ò lè sọ pé bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ra wọn kìí ṣe gbé pọ̀ ti zina ni wọ́n jọ ń gbé pọ̀ hmm. so ẹni tí ó lè sọ báà gbà lérò torí rẹ̀ lọ́jọ́ gbéyàwó àbúkátà kan sàn wọ́n kàn yóò sojú wọn wọ́n sì jẹ́rìí sípò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lèsè jẹ́rìí sípò ṣẹlẹ̀ bí òbúkátà fún ọ sọ̀rọ̀ hmm. èyí tá a máa sọ pé sẹ́yìn jẹ́rìí sí abẹ́ jẹ́rìí sí yorùbá lẹ́bù ni hmm. yorùbá lẹ́bù hmm. <laughs> so tẹ́yìn bá ti wà ń bẹ̀ tẹ́ sì rí nǹkan tó ṣẹlẹ̀ tẹ́yìn sadití tẹ́yìn sì ṣàfọ́jú dábàá wá pé afọ́jú tí ìbá kí wọ́n fi lé lọ́wọ́ kò lè máa ń tọ́ ṣẹlẹ̀ adití tí ìbá kí wọ́n ṣe lójú rẹ̀ kò lè rí ń tọ́ ṣẹlẹ̀ ẹ̀yin ń gbọ́ ẹ̀ ń rí so ẹ jẹ́rìí sí nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò sí ní tó burú mẹ́ẹ̀ mm. tó bá yẹ kó wọ́n ṣèwé kan jáde láti jẹ́rìí sí pé lágbájá ó ti fẹ́ lágbájá níyàwó mm. so tí wọ́n á ní kẹ́lẹ́rìí náà wá buwọ́lù wé eléyìí náà kò tún sí ní tó burú bẹ́ẹ̀ kó buwọ́lù mm. àmọ́ kíkọ́ á jẹ́ pé látàgbọ́n mọ̀lẹ́bí ọkọ mọ̀lẹ́bí aya àníkọ́sá ti jẹ́ mùsùlùmí méjì mùsùlùmí méjì tó dúró déédéé tí èsè pòkì náà. hello. salaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. orúkọ yín bí ẹ ti ń pè ó kọ mi ní hamsat dikolat láti abidjan. ìbéèrè yìí. ok ìbéèrè mi ni pé nípa irun eid hmm. ìyẹn ti ìyẹn ti ìyẹn ti kó ìyẹn ìyẹn bá irun eid hmm. ìyẹn ti bá wọn ní orí rákẹ́lẹ̀ kejì hmm. tí mo fi sálámà ìjẹ́ ìyẹn lè ra ìyẹn lè san irun ẹlẹ́kejì yẹn padà ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn ìbéèrè mi ẹ̀kejì ni ẹjọ́ nípa ẹ̀yìn ṣọ́ọ̀bù ìyẹn ní ṣọ́ọ̀bù nísìnyí tọ ṣọ́ọ̀bù yẹn tí yẹn wá níyẹn ẹ mọ̀ pé àwọn ilẹ̀ tí máa ń ṣẹ́kù níwájú tabẹ̀ àwọn ilẹ̀ tí bá máa ń ṣẹ́kù níwájú yẹn tìjọba nìyẹn so ilẹ̀ yẹn nísìnyí ìjọba wa máa ń gba bí ìjọba máa ń gba twenty twenty thousand lọ́wọ́ yẹn ní oṣooṣù nípa ilẹ̀ yẹn tó ra ṣẹ́kù níwájú yẹn so nígbà tí àwọn ọlọ́pàá ti máa ń gba owó yẹn àwọn ọlọ́pàá ti máa ń gba owó wájú yẹn táwọn ọlọ́pàá yẹn bá ti dé tí wọ́n bá ti wọ́n ilẹ̀ iwájú yẹn hmm. tí àwọn ọlọ́pàá yẹn bá ti rí pé instead kí yẹn san twenty thousand máa ní kí yẹn san fifteen thousand hmm. so àwọn náà mú ten thousand mọ́ lọ fi five thousand jíjẹ́ yìí pé owó lẹ́mí o kò pé twenty thousand yìí pé five thousand náà ní owó lẹ́mí ẹ dákun ṣe eléhùn kò tí ì la èlé lọ nínú kò tí ì la rìbá lọ nínú asalaamualeykum amtula. tó bá lọ sí eid ẹni tó bá bára kà kan nínú sọ̀dá tẹ̀lé eid yóò fi kan kún hmm. ẹni tó bá sì jẹ́ pọ́ bá imam lórí pé ìmáàmù ṣe tẹ̀síáhùdù lọ́wọ́ kó tó ti kó sálámà lóde hmm. onítọ̀hún ayé wà fún láti dìde láti ṣe sọ̀láàtì làrídì rẹ̀ rákà méjì tó bá ṣe wò ó ó lè ṣe sọ̀láàtì làrídì rẹ̀ ní rákà mẹ́rin tó bá tún fẹ́ ó lè má ṣe nǹkan kan hmm. nítorí pé sọ̀láàtì làrídì yẹn gangan fúnra rẹ̀ náfìlà ni hmm. àmọ́ náfìlà ti ṣíṣe ṣe rẹ̀ tó lọ́lá púpọ̀ téèyàn máa tara rẹ̀ lóore tó pọ̀ táwọn ò ní tètè máa lọ síbi tá a ti fẹ́ soríire tó bá kan ká sin lọ́hùn ìgbà náà ni a máa pẹ́ tó bá kan ká sẹ́fẹ̀ a ṣe eré tí ò wúlò àwọn èèyàn máa lọ dúró dè ní. ẹ bá ní máàtì kan bẹ láàrin bóyá the blue and the red ẹ rí i pé àwọn èèyàn ti lọ jókòó lẹ́ẹ̀dẹ̀ ni wọ́n kọ́ ọbẹ̀ pago mẹ́rin àbọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ àti méjì àbọ̀ ni wọ́n ti máa dé subhanallah ẹ̀ ń tà wá fi sóríire àwọn àmọ́ wá fi sẹ̀fẹ̀ mm. lẹ́yìn náà sọ̀láàtì làáyìd tó bá yá títí wọ́n lè pa aago mẹ́jọ wọ́n lè pa aago mẹ́jọ aago mẹ́jọ àárọ̀ ṣé eléyìí ti yá jù ni mm. eléyìí ti yá jù because aago mẹ́jọ yẹn tó pè nǹkan lé ayé ni ẹlòmíì ti dé Kútọ́nù láti Ògbómọ̀ṣọ́ yìí aago mẹ́jọ àárọ̀ nítorí pé àtètè sùn làtètè jí àjímúná ni ó ṣe yóò mm. ti bára rẹ̀ ń Kútọ́nù láago mẹ́jọ àárọ̀ àá mm. ní ìdì náà ń bo lọ́wọ́ tẹ́yìn bá mú kó sọ ìdì ni ọ̀bọ̀ sí so ìwọ wàá dé ìdì àyàfi lẹ́yìn ìgbà tán sálámà ṣé n tó ṣe dà kọ́ dà kọ́ dà gbogbo ẹrú ọlọ́run àwọn tí wàá nípìn nínú orí ńlá so wọ́n tún tí wọ́n ń gbọ́rọ̀ ìmáàmù ìwọ́ wá dé sọ́mọ pé wọ́n gan ojú ọgbọ́ ọtì so torí délé ẹja kéè sára hmm. ẹja kéè sára alábẹ́bẹ́ ríìdì tiwa yóò wáyé láago mẹ́jọ lọ́jọ́ ọdún léyà ní iwájú industrial estate ní iwájú àwọn civil defence inshallah. Nah. Ah, wọ́n béèrè ìbéèrè kejì náà nípa ipe ilẹ̀ tó bá ṣẹ́kù ní. ẹ ọ̀hún náà gbogbo nǹkan tó bá ti yé kọ̀ ẹ́ máa béèrè ní ìsẹ̀mí kó twenty thousand naira fún yẹn kó fi bá ń jíṣẹ́ fúnjọba hmm. àwọn tí wàá ní márùn-ún rẹ̀ àwọn làwọn mú <laughs> owó ògbọ́sẹ́. mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ẹ́dẹ́mi mọ bẹ̀ wọ́n sẹ́ni mẹ́ẹ̀ẹ́dógún nù rẹ̀ làwọn fi jíṣẹ́ fúnjọba tí wọ́n náà bá fi lè fún wọn lówó bá òun lẹ́yìn tán ti lé kalẹ̀ fún kélekèle nítorí dájú ni kò ti ràn wọ́n lórí ìbàjẹ́ hmm. wọn náà fún wọn lára mú jẹ hmm. so o ní bọ́ńbẹ̀ gẹ́gẹ́ báwọn náà ti ṣe ní yọ̀ǹbẹ̀ so agbọ́dọ̀ kí ìsàrà hmm. náà. hello. hello. Ah, aleykum salaam wa rahmatulahi wa barakatuh ojú òpó yẹn ò já gerege ẹ lè gbìyànjú ẹ padà àgbọ̀yìn ketekete lábẹ́ ìbéèrè wọn tí wọ́n béèrè láti Abidjan ẹnì tí ó jẹ́ pé oníṣẹ́ oṣù ní í ṣe ṣùgbọ́n kò tí owó ò tí ì sílẹ̀ fún báyìí ẹnu gbẹ díẹ̀ láti róyè owó ra àgbo léyà ṣùgbọ́n àfọkànsí ń bẹ pé owó oṣù ń bọ̀ wọ́n ní ṣé èèyàn lè yá owó èèyàn lè yá owó láti fi ra àgbo síwájú kí owó oṣù tó dé. alhamdulilayi kò sí nǹkan tó burú lábẹ́ òfin ọlọ́run kéèyàn yáwó láti fi rẹran léyà lọ́kùnrin ìgbà tó wá kéèyàn ní àfojúsùn pé òun ó rówó ń bì kan òun ó sì rí san ní rọrùn hmm. kò sí nǹkan tó burú mbẹ hmm. torí pé àsìkò léyà máa ń lọ hmm. tó bá ti lọ tó bá ti bọ́ mọ́yàn lọ ó ti parí nu kọ́mọ́bà wa lọ kọ́ bọ́ mọ́yàn lọ èèyàn lè yáwó sí tí a bá yáwó sí tán kọ́ sanwó olówó padà fún ẹ̀yìn ìgbà tó lọ́n bá bu ọ̀la sí rí. ẹ lọ́kọ̀ yín o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Orúkọ yín bí ẹ ti ń pè. Rasheed Hussein ni ó pè láti UK. Ìbéèrè yín. A ti gbọ́ fún Ọlọ́run. Àti àwọn ìfọ̀jù àfẹ́lọ́n tó bá wà fún ọlẹ́kùn dáadáa. Ìdílé mi ni wípé ó jẹ́ bí àsomọ́ wípé lára àwọn lẹ́yìn lábẹ́ fún Ọlọ́run náà ni pé ó dé sí ẹran ẹ̀ka máa ń pa fún ọdún Eid al-Adha. Hmm. Tí èèyàn bá láǹfààní láti lè pa fúnra ẹ̀ tó jẹ́ pé ó fẹ́ ní kẹ́nìkan bóun pa ni bóyá kò lè dápa a rí gbọ́ pé ẹni tó fẹ́ bá gbìyànjú ń bò ẹran yẹn ó ní láti dárúkọ ẹni tó ní ẹran tó dájá nílé yìí ní irú ọ̀dọ̀ àdúgbò tó àwọn táwa wà ó náà ní pé kò sáǹfààní kí individual tí wọ́n pa ẹran yẹn fúnra wọn àmọ́ àwọn kan wà tí wọ́n wà láìsàn yìí tó yẹ pé bẹ́ẹ̀ làwọn èèyàn máa ń lọ orúkọ sí máa sọ fún pé òkè ẹ bá wa pa wọ́n á fẹ́ béèrè pé kò á dákínni lójú bóyá àwọn ẹni wọn á lọ pọ́ńbì kan èèyàn kan lọ gbà lọ́wọ́ wọn ni kò dá sí lójú pé ǹjẹ́ wọ́n máa ń dárúkọ àwọn tí wọ́n ní wọ́n á fẹ́ bèrè pé ìfowó gan ni máa dárúkọ ẹni tó ní ẹran ó dé níyà yẹn ìfowó ló wà nínú nínú ẹran pípa yẹn gan-an. Alhamdulillah ẹ ká dárúkọ pé lágbájá ló ní ẹran léyà yìí ó pàtàkì púpọ̀. Hmm ẹni pa níyàn lásán kò tó fún ẹran iléyà tẹ́ fẹ́ pa èmi ti mọ̀ pé ẹran iléyà tèmi ni nítorí pé wọ́n sọ wípé ẹran iléyà máa ń di ẹran iléyà lópin ìgbà tí wọ́n bá ti tọ́ka sí báyìí pé ẹran iléyà tèmi ni bìmọ̀ọ́nà ń lè mú kí n lọ tà á mọ́ ń sì lè mú kí n bùnyàn hmm. mo sọ pé ẹran iléyà tèmi ni hmm. torí ẹ̀ eléyìí ó túmọ̀ sí pé ẹran iléyà tèmi ni níjọ́ tí mo bá fẹ́ pa màá sọ pé bísímìlá allahu akbar ẹ̀hán eléyìí á ní wà á ní ẹ̀hìnlẹ̀ bẹ̀yìtì ìwọ ọlọ́run ẹran ilé àtẹ̀mí ni o àti tàwọn ará ilé mi tèmi ẹran pé nígbà tó yẹ pé mi mọ̀ ń pa nǹkan mi tèmi gẹ́gẹ́ bá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ti ṣe ó ní ẹran iléyà mi ni àti fún gbogbo ẹni tí ó ní ní àǹfààní àti lè pẹran iléyà fúnra rẹ̀ nínú àlùmọ́ ìhàn pé mi mo ní ìgbà tí ìbá tí wàá sèmi mo fẹ́ pa fúnra mi ẹlòmíì ni ọba ń pa kò sí nǹkan kan tó fẹ́ tọ́ka sí ẹni tó ní ká sọ pé ti lágbájá ni torí ẹ ẹ sọ fún wa ẹ jẹ́ òye wọn wọ́n sọ pé lágbájá ló ní ẹran ọbẹ̀híyà yìí tí wọ́n sọ pé lágbájá ló ní ẹran ọbẹ̀híyà yìí nígbà tí wọ́n bá pa kò ti dà àmọ́ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ àkótó kótó lẹ́ran léyà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ̀rí pé tẹ́ bá lọ pa tẹ́ bá lọ sí hajj tẹ́ fẹ́ pẹran hajj o so níbẹ̀ yẹn ìjọba tẹ́ bá ra kíni tíkẹ́ẹ̀tì lọ́dọ̀ tìjọba àwọn ń sọ wípé tíkẹ́ẹ̀tì tẹ́ ra tẹ́ ti kó kọyín sí yùn ó ti dípò wípé ẹ ti dá kọyín sí ẹran tẹ́ fẹ́ pa hmm. ó ti túmọ̀ sí kẹ́ ẹ ti dá kọyín sí ẹran tẹ́ fẹ́ pa bìdẹ́lì ẹran yẹn pọ̀ ó lè jẹ́ two million ṣùgbọ́n hmm. táwọn kan pa ọkàn máa pa wọ́n máa dúnbò rẹ̀ bisimilahi allahu akbar bisimilahi allahu akbar kí ẹran kọ̀ọ̀kan máa ṣáàbù ẹnì kọ̀ọ̀kan tó ti ra tíkẹ́ẹ̀tì. so tó bá yẹ pé bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ń ṣe nílùú òyìnbó yín bẹ̀ yẹn wípé tó bá ti rẹran wàá rà pẹ̀lú tíkẹ́ẹ̀tì orúkọ rẹ tó wà lára rẹ inṣàlá inṣàlá hmm. so kó dí kó túmọ̀ sí pé ìwọ náà lọ lẹ́ran ilé yàn kó burú. ní ìjẹ́bù sílẹ̀. naam jazakumullahu khairan ya sheikh ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ètò tí a pè ní ẹkú ọdún tó máa ń wáyé ní gbogbo ọjọ́ kejì ọdún iléyà yóò tún wáyé lọ́tẹ̀ yìí ní ọdún iléyà ti ọdún yìí lẹ́gbẹ̀ẹ́ ààfin ṣòun tìlú ògbómọ̀ṣọ́ òun náà ni ó ti wáyé inshàlá lẹ́yìn sọ̀látìlẹ̀ asu ohun tí ìbéèrè àti ìdáhùn tí ó sì máa jẹyọ lé lórí òun náà ni zina àti aburú rẹ̀ zina àti aburú rẹ̀ inshàlá lẹ́yìn sọ̀látìlẹ̀ asu òun náà ni yóò wáyé àwa tí a bá ti gbọ́ ká sọ fáwọn tí wọn ò tí ì gbọ́ Allah yóò ṣe nírọ̀rùn fún wa inshallah ẹ lọ́wọ́ kọ́ yín o. àtàwọn ìlànà sí ló sọ lásìkò. kílẹ̀ ẹgbẹ́ kọ yín o. aleykum salaam wa rahmatulah. abdulrasheed láti èkó. ìbéèrè yín. ta ìbéèrè yín wọ́n bẹ̀rẹ̀ ọ̀dọ̀ tún ni pé tí ẹ bá ń ṣe sọlá hmm. bíi kánígbé ìwọ̀n olókùn mẹ́rin ẹgbẹ́ tí ẹ máa gbá ká fi iṣẹ́ yẹn ṣàpèjúwe fẹ́ẹ́ sọ àkà méjèèjì yẹn wá káfá tí àjákè méjì gbẹ̀yìn ẹ̀yẹ́ máa kà jẹ́jẹ́ bíi káwáì pé èèyàn wá ń da kí ní àpèjúwe bí tó yẹ kó ti ka kí ó jákè ó wá ka yẹn sínú ti tán kó tó wọ́n àwọn ah, ẹ̀sìn ni tó ẹni báyẹn ó wá tún fájà yẹn kà láti bẹ̀rẹ̀ pé ṣé kò sí ó fi ṣé kò ní san ìtanràn kankan. náà náà náà àti pé báwo lè ṣe máa máa yanjú àwọn àárín yẹn. alhamdulilayi tó bá ṣẹlẹ̀ bó ti ṣe wí yẹn gangan ní nǹkan táwọn olùmọ̀ sọ pé ó ṣe hmm. nísìnyí tó bá pín àti sọláàtù magrib àbí àti sọláàtù aisha àbí àti sọláàtù subh ibi tó ti yẹ kó ká ké sókè ọtún àkàjẹjẹ pàápàá jùlọ fatiha lọ́wọ́ arántí wọn á tún fatiha yẹn ké sókè ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ àṣẹṣẹ ká súra tó bá parí sọláàtù kò sí tààrà kankan tó ṣe hmm ọyẹ kápó nítanà tí ó sì àmọ́ àwọn olùmọ̀ sọ pé kò ní. Hmm. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yìí ẹ fi ń pè. àbú àyíṣà ló ń sàmúlò ní ọ̀la sí wa. àbú àyíṣà láti. ìlọrin àbú àyíṣà ló ń sàmúlò láti wa. ìbéèrè yín. ẹ jàre bí ìlú àwọn dòtò wọn pé ẹ àdìgbà náà bí pé ọlọ́run sọ pé ẹni tí ó bá ti bí ẹnìkan bá yẹn kan ní tó ṣe lágbóyìn lálẹ́ tó bá ti ṣùgbọ́n tó bá ti pé ìyàwó yẹn wà ní ọkọ nítorí ẹni tí ó ń yàn lálẹ́ yẹn òkòlò ó jẹ́ ẹsẹ̀ pé àdúrà láti lè fi ọ̀ wọlé hajj hajj tó tá a fẹ́ bèèrè ni pé ṣé tí ẹni tó jẹ òkò yẹn ṣíṣe yà ti sọ ẹ̀ ṣé tó bá ti jẹ òkò yẹn tán tó ti kú ṣé ìyẹn sọ ọmọ tán bí fún bí ẹ̀tọ́ láti jẹ ogún rẹ̀ èyí wà àkọ́kọ́ ẹ̀kejì ni pé bàbá tó wá jẹ́ pé ilé rẹ̀ ni ìyàwó yẹn wà tí ìyàwó ti bá ṣe fìlà ṣé bàbá yẹn ó kọ bàbá yẹn ni yóò máa jẹ́ ni àbí ṣé ó lé ẹ̀tọ́ àti jẹ ogún bàbá yẹn náà nígbà tó pé islam wọn kéwù pé ìwọ̀n ló ní ọmọ pẹ̀lú ìṣẹ̀yà. alhamdulilayi àkókò àdìsí tẹ ka ẹ kìí ṣe tuma rẹ ni ipe alwaladu lilfirash walil'ahir alhajar ipe ẹni tó ṣe zina tó bá obìnrin ṣe zina òkò ló wọn jẹ báwo ni ó ṣe jókòó <laughs> so àdìsí yẹn ti ń tọ́ka sí ni pé gbogbo ọmọ tóbìnrin bá bí hmm. nígbà tó jẹ́ ìyàwó fọkùnrin kan àwọn ọmọ yẹn ọmọ ọkọ rẹ̀ ni wọ́n máa jẹ hmm. ó ṣeéṣe ó jẹ́ kóbìnrin yẹn lọ́ọ̀dẹ̀ ọkọ náà lọ́wọ́ ló ti lọ ṣe zìnà gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀ béèrè òfin ọlọ́run sọ wípé gbogbo ọmọ tó bá ti lè bí lọ́ọ̀dì ọkọ ọkọ náà lónìí. Hmm. ètò túmọ̀ sí pé tí àwọn obìnrin panṣágà máa dá lásà láwùjọ wa fipò hmm. kọlá tó wọn ṣàlàyé fún ọkọ yìí èwo ń tiẹ̀ nínú àwọn ọmọ yìí wọn kàn ń sọ àsọdànù lásán ni hmm. àsọjẹnu yà ni wọn ń pè lẹ́yìn nítorí gbogbo ọmọ tó bá ti bí fún nígbà tó sì jẹ́ ìyàwó fún tẹ́ ẹ fẹ́ ra yín dáadáa bí Islam ti ṣe wí àwọn ọmọ rẹ̀ náà ni àmọ́ òun wa ni tí máa ń ṣe iyèméjì nípa ọmọ kan pé sèmi mo sì lọ ọmọ ìyá àbí èsè mi hmm. so islam fún láǹfààní kóun pẹ̀lú rẹ kẹjọ fọlọ́run ọba búra hmm. lórí yìí pé òun fọlọ́run búra lẹ́ẹ̀mẹrin pé oyún ìyàbọ̀ ọmọ yìí èsè tèmi hmm. so ẹlẹ́ẹ̀karùn-ún kọ́lọ́run lànà òun tó bá pẹ́ rọ́lọ́run pamọ́ pé zina ló ṣe tó fi bí ọmọ yìí obìnrin náà sì fọlọ́run búra lẹ́ẹ̀mẹrin pé ọmọ yìí àbóyún yìí tọ́kọ òun ni. lẹ́ẹ̀karùn yóò wá sọ pé kọ́nà ó bínú sóun tó bá jẹ́ pé òótọ́ lọkọ òun bá ń sọ nípa pé zina lòun ṣe lẹ́yìn rẹ̀ ẹ láéláé ẹ̀tún àtìyàwó ara yín má ọmọ àwọn àbóyún kò sì ní jẹ́ tọkọ láéláé nítorí pé nítorí fẹ́ lé dànù tẹ̀ ń fi ń fi tí wọ́n fi ọ. gbogbo ọmọ tóbìnrin bá bí ìtumọ̀ walil ahiril hajar ẹni tó bóbìnrin ṣe zìnà òfo lòun ó mú hmm. ìtumọ̀ àdìsí yẹn nù òfo hmm. ni ó mú hmm. nísìnyí ọkàn á lọ wọnú lé ọkọ kan lọ́dọ̀ tíyàwó rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ wá sọ pé tọ̀ àwọn ọmọ tó ọlọ́ǹtọ́ yèmí mo ní wọn o òfo lásán lòun ò mú kò lè mú nǹkan kan nítorí pé onízìnà kò sí nǹkan kan tó rí mú àfi òfo ọ̀múlẹ̀mọ́fò ni wọ́n jẹ́ hmm. sọ ìtumọ̀ jáde sì ń tọ́ka sínú. Hmm. ẹ wá ní tí ọba jẹ́ pé ọ̀nà zina lóbìnrin gbà bímọ lọ́ọ̀dẹ ọkọ rẹ̀ ṣé àwọn ọmọ yẹn ọmọ ọkọ ni wọ́n jẹ́ ìdáhùn rẹ̀ náà ti síwájú ọmọ ọkọ ni wọ́n jẹ́ ọmọ bàbá tó jẹ́ ọkọ fún ìyá wọn ni wọ́n jẹ́ hmm. tí bàbá ń bá sì kú jogun rẹ̀ lópin ìgbà tí bàbá náà bá nífura mọ̀ pé àwọn ọmọ yìí sọmọ tóbìnrin yẹn parọ́ rẹ̀ títí tí bàbá yìí fi kú Hmm. ẹ mọ̀ yín pé èèyàn méjì ò ní pàdánù rọ obìnrin tí ń parọ́ tí bá yí ọkọ rẹ̀ ó yí òun so kọ́ni ó sì bẹ̀rù ọlọ́run torí pé islam tún kọ̀ fún wa láti gbọ́ ọmọ ọlọ́mọ wá sọ́dọ̀ ẹni ẹlẹ́ni pè lọ́mọ rẹ̀ ká bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ilé ìjẹun sì jẹun. hello. aleykum salaam ó kọ́ yín lọ agbóhùnsókè o. Ah, abdulaziz ìbéèrè wa ni pé àtàwọn dọ́kítọ́rù wa wà lọ́wọ́ ẹ̀ mo ní ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé àwọn ẹran tí a lè lò ta lè fi pa iléyá ó yá hmm. ṣe bí àwọn àti pé ọdún mélòó ni àwọn ẹran kọ̀ọ̀kan ọ̀kan lè ló lè jù fún ẹgbẹ́ lè lò fún ẹ̀ fipá iléyá ìbéèrè alákọ̀ọ́kọ́ ni ìbéèrè ẹlẹ́kejì ni pé ìyàwó tíyàn fẹ́ tíyàn so yìí díẹ̀ ṣé ìbámu ti la pé òfin ìwọ̀nba eré tí wọ́n ti báyàwó yàn ṣe àbí àti pé báwo nìyẹn ti lè báyàwó yàn lò pọ̀ ṣé ó ní òdiwọ̀n àbí kò lódiwọ̀n. alhamdulilayi àwọn ẹran tí islam ní ká fi paléyà ọ̀nà làgbò àgbò ọgbọ́dọ̀ pọ́dún kan so tó bá dín sọ́dún kan pẹ̀lú díẹ̀ kò sí tó burú ń bẹ̀ lópin ìgbà tó bá jẹ́ pàgbò ni ewúrẹ́ àbí òrúkọ tó ń jákọ ọ gbọ́dọ̀ pé ọdún kan hmm. ọdún kan gbáko tí ò gbọ́dọ̀ já létí yóò ti wọnú ẹlẹ́ẹ̀kejì hmm. màálù ó pọ̀ ọdún mẹ́ta yóò wọnú ẹlẹ́ẹ̀kẹrin tó bá sì jẹ́ ràkúnmí ni yóò ti pọ̀ ọdún márùn-ún yóò wọnú ẹlẹ́ẹ̀kẹfà tó ńlá máa fi pa ilé ya wa wọn á ní òdiwọn kí ni ẹ̀sìn Islam ló fi sílẹ̀ fún wa. ní àwọn eré tá a lè bá ìyàwó wa ṣe ìyàwó lábẹ́ òfin ọlọ́run so ọba ṣeré iná ìtúnṣe pé kò lódiwọ̀n kò sí tó lè fi bá ìyàwó rẹ̀ ṣeré kò sí tí ìyàwó rẹ̀ náà lè fi bọ́ ṣeré nítorí pé ìsìláàmù dínà gbogbo ìbàjẹ́ ó lọ gbọdọ̀ súnmọ́ wala taqrabu zina ẹ má súnmọ́ ṣùgbọ́n ṣe káfíńyàwó lẹ́tọ̀ọ́ gbogbo nítorí wọn máa wá wọn kú wa lọ síbi tí ọ̀daràn islam níbi tó dáa tó yẹ kó máa wá sí ni ara ìyàwó rẹ̀ torí rẹ̀ islam ọkọ lọ́wọ́ dè láti bá ìyàwó rẹ̀ ṣe gbogbo eré tó bá fẹ́ bá ṣe àmọ́ o gbọ́dọ̀ jìnnà sáyè tíyàwó rẹ̀ ń gbà yàgbẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé nisa'ukum harthul lakum fa'tu harthakum anna shi'tum waqaddimu li anfusikum wattaqullah àwọn ìyàwó yín oko yín ni wọ́n ṣe o ẹ máa wọnú oko yín gbabi tó bá wù yín ẹ̀kọ́ ńlá lélẹ́yìí tó bá yẹ nínú islam ò lè ríru gbogbo nǹkan yìí láéláé wàláhì tàláhì ọlọ́run ẹlẹ́dàá sọ pé oko yín làwọn ìyàwó yín ẹ máa wọnú oko gbabi tó bá wù yín o lè bá ìyàwó rẹ lò gbá wájú o lè bá lò gbẹ̀yìn o lè bá lò gbẹ̀gbẹ́ ọba àbá lò nídúró ọba àbá lò nílòsò ibi ẹyọ kan tó lọ ní kó máa kìdí rẹ bọ̀ náà lọ́ọ́ máa kì í bọ̀ òsẹ́lọ̀n ládàá ló tún máa gbà torípa nàbì sallallahu alaihi wasallam sọ pé wọ́n fi bọ́bà ahadikum sadaqa ẹ tún máa gba ládàá lórí ìbálòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó yín ah, sọ́ábẹ́ ní à ń lọ ṣe nǹkan tẹ́mi wá ń fẹ́ á tún máa gba ládàá wọ́n ní tó bá ka bẹ́ẹ̀ rẹ̀ bọ́bí tí ọ̀dà ń kọ́ ṣé kò ní gbẹ̀sẹ̀ ah, àwọn ní ọ gbẹ̀sẹ̀ ajẹ́ kí tó bá kì bọ́bí tó da náà yóò gba ládàá sọ́ra ọ̀gbọ́dọ̀ kìdí rẹ̀ bọ́bí tíyàwó rẹ̀ ń gbà yàgbẹ́ tó bá ti yẹ lélẹ́yìí kò sí wàhálà jazakumullah khairan ẹ jẹ́ kí n máa fi tó wa létí lẹ́ẹ̀kan sí pé ètò ẹkú ọdún tó máa ń wáyé ní gbogbo ọjọ́ kejì ọdún iléyà yóò tún wáyé ní ẹgbẹ́ odi ààfin ṣòun tìlú ògbómọ̀ṣọ́ ní ọjọ́ kejì ọdún iléyà èyí ò tí ó máa bọ́ sí ọjọ́ ọjọ́rú wednesday ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí insha allah lẹ́yìn sọ̀látù lè asri ọ̀nà ni yóò sì máa wáyé níbi tí ìbéèrè àti ìdáhùn tí ó ti máa jẹyọ àkòrí tí ìbéèrè àti ìdáhùn tí ọmọ jẹyọ lé lórí òun náà ni zina àti aburú rẹ̀ zina àti aburú rẹ̀ inshallah lẹ́yìn sọlátùlẹ ash kí ẹni tó gbọ́ kó sọ fún ẹni tí ò gbọ́ Allah yóò ṣe ràn fún ẹnì kọ̀ọ̀kan wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù tí kọ́lọ́n kọ́ bá fi san wọ́n lẹ́sùn lórí láyé bí àtìlọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kìyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ní kápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tí àdìjọ ṣe àti mr yinka tí a jọ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ọ̀làdùnníbe ló ń lò kọ̀ mí ọjọ́ mẹ́jọ láti máa pàdé títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni mo ń kí wa ní kíkọ́ lákìkọ́lá ìpè sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.